أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المجتبى adúpẹ́ni ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ ìkẹ́ àtìgẹ̀ fún anábìwa Muhammad èyí ni ètò yín ètò wa ètò tí ẹ ti ń retí níjókòó tòní lágbára ọlọ́run ọba abala tí a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ ó ní ọ̀rọ̀ nípa ìjẹ́ oníṣòro ìjẹ́ ní tí ó ní faradà ìjẹ́ ní tí ó ní àtẹ̀mára ní gbogbo ń tó bá ṣẹlẹ̀ sí wa ní gbogbo ìdáwọ́lé wa pátápátá kò tí ì lè rọrùn fọmọnìyàn kí n ti ń wò ó nílé ayé yìí kó tó lọ́wọ́ àfikúnlítọ̀ ọ̀hún kọjá ní tí ó ṣe sùúrù ìjọsìn kan lọ́lọ́run pa láṣẹ rẹ̀ pé kó o ṣe ni o bùkátà sí kọjá ní tí ó ní sùúrù kọjá ní tó ṣe pé yóò ní ìfaradà yóò ní àtẹ̀mára oore kan ló ń wá látọ̀dọ̀ ọlọ́run tọwọ́ rí òtí ètò ni iṣẹ́ kan ìlò ń wá ni ọ̀ ń kẹ́kọ̀ọ́ ni àbò tí ẹ̀ ń kọ́ṣẹ́ gbogbo òṣèṣì ọmọnìyàn pátápátá gbogbo ń tàn wá kó tẹ̀ wá lọ́wọ́ ńlá bùkátà sí ká jẹ́ onífaradà onísùúrù lé lórí bíbẹ̀ ẹ̀ bá kọ́ ìtẹ̀dà ń wá ó ṣeé ṣe kó má lọ́wọ́ o tábàwọ̀ nù alukurani alápọ̀nlé ọlọ́run bá subhanahu wa ta'ala ó pa wá láṣẹ láti jẹ́ tí ó ní farada lórí gbogbo nǹkan pátápátá nínú ayé alukur'an nínú suratul baqara ọlọ́run ní ista'inu bis-sabri was-salah ẹ máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ọba lórí gbogbo ntẹ́ ń bá ń fẹ́ kọjá ṣíṣe ẹ wá ọlọ́run kó kàn yín lọ́wọ́ ẹ wá fi ìrun kíkí àti ìní ìfaradà ẹ fi ṣe àtẹ̀gùn ẹ fi béèrè ìrànlọ́wọ́ rẹ èyí tẹ̀ ń wá lọ́dọ̀ ọlọ́run ọba kọ́lọ́run ọba kó lè bá a ṣe fún yín yẹn ni pé abùkátà sí sùúrù ìfaradà lórí gbogbo nǹkan tá ń sọ nípa ìjẹ́ onísùúrù onífaradà ọ̀nà bíi mélòó ó ní ńlọpin sí nínú ṣẹ̀ríà Islam àwọn sùúrù kan bẹ tó ṣe pé dandan ni wọ́n gbọ́dọ̀ ṣe farada ńbẹ̀ àwọn kan bẹ tó ṣe pé mustahabu ni wọ́n fẹ́ fún wa láti ṣe farada ni àwọn kan bẹ tó ṣe pé èèwọ̀ ni o gbọ́dọ̀ ṣe sùúrù lórí ìṣesí kan ìṣesí mi makaro wọ́n kọ̀ fún wa ni èmi bẹ tó ṣe pé mubah wọ́n fẹ́ fún wa ni bó bá ṣe sùúrù bó sì ṣe sùúrù bákan náà ńlọrọ ṣe rí ẹ wàá rí ìjẹ́ onífaradà ìṣe sùúrù lè tó jẹ́ dandan eléyìí òun pín sọ́nà mẹ́ta torí pé ọmọnìyàn tó jẹ́ mùsùlùmí òun láti jẹ́ onísùúrù tí ó jẹ́ onífaradà anil muharramati bi tarikiya àwọn tó lọ́wọ́ bá tó ṣe jíjẹ mímu lílò wíwọ̀ rẹ̀ tó ṣe ní èèwọ̀ ẹ̀dá gbọ́dọ̀ nífaradà ó gbọ́dọ̀ ṣe sùúrù lórí àti jìnnà sí àwọn tó lọ́wọ́ bá tó bá ṣe ní èèwọ̀ bákan náà aliwajibat àwọn tọ́lọ́wọ́n bá tó pa wá láṣẹ pé ẹ ṣe léyìí ẹ ṣe tọ̀hún bíyàn bá ní ìfaradà tó kún ó ṣeé ṣe kẹ́dàá kó má lè ṣe sùúrù kó má lè ṣe faradà lórí àwọn àṣẹ èyí tọ́lọ́wọ́n bá tó pa wá bíi kákìrún wákàtí márùn-ún ní pàtàkì jùlọ àsìkò tá a wà yìí nínú ọyẹ́ àsìkò tó sọpọ̀ fẹ́ lọ kírun lásùnbà àsìkò tó ṣe wípé òtútù ọyẹ́ ìmọ̀ ń rìnyàn mọ́lẹ̀ ni àti fomi kára yóò dogun àfi kéèyàn ò ní sùúrù kéèyàn ó gbà fọlọ́n pé tó ọlọ́run ló pa mí láṣẹ nǹkan wọ̀nyí mo sì gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ ọlọ́run sùúrù ẹlẹ́ẹ̀kẹta ńlọ́lágbára jù níbi ìpín alákọ̀ọ́kọ́ asọ́bùrà lẹ́lmọ̀sọ́ yìí àwọn àjálù tó bá ṣẹlẹ̀ ṣẹ̀dá àfi kéèyàn ó ṣe ìfaradà bíbẹ̀ ẹ̀ bá kọ́ ìyẹn lè bọ́rùn ìyẹn lè wí ní tí ọ̀dà bóyá ọmọ ńlọ jáde láyé ni abọ́kọ ńlọ kú ni àbíyàwó ńlọ tiẹ̀ ṣaláìsí èèyàn láti farada èèyàn láti ṣe sùúrù èèyàn láti ṣe àtẹ̀mára bíbẹ̀ ẹ̀ bá kọ́ ẹ̀dọ́ bọ́ọ̀n ntí ò yẹ kó jáde lẹ́nu rẹ̀ yóò sì máa jáde ẹrú ọlọ́run kan ìgbà tí ìṣẹ̀lẹ̀ kú tí ó ṣẹlẹ̀ sí láàrin bíi ọdún kan ọmọ ẹ̀ méjì ó fò sánlẹ̀ wọ́n sì kú ẹrú ìbọn ntọ́ jáde lẹ́nu rẹ̀ ntí ò dáa ni lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọgbà làwọn ṣe wà ń sàlàyé fún pé ah nítorí ṣe ń tọ́jà lẹ́nu rẹ̀ yìí ọmọ kùdí ẹ̀ káàtó ó ní ó ń dáńgbà náà ó ń ṣe sùúrù sùúrù tó ṣeun kìí sáàyè rẹ nípìnlẹ̀ ṣẹ̀ṣẹ̀ ló ti yẹ kó o ṣe sùúrù òjíṣẹ́ láwọn bá sallallahu alayhi wa sallam sọ pé asọ́bùrù àyìndà sọ́dìmọ̀tì òòlà sùúrù téyìn ó ṣe ìfaradà téyìn ó ṣe téyìn ó fi ní ẹ̀san tó kún lórí rẹ̀ níwájú láwọn bá subhanahu wa ta'ala ó ní ìfaradà sùúrù èyí tẹ̀dá bá ní nígbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní yàjó yàjó ń tó ṣàtẹ̀mára gbólóhùn ti jáde lẹ́nu rẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha ntọ́ yẹ kọ́ jáde lẹ́nu mùsùlùmí nù ojúṣe náà bá sallallahu alaihi wasallam ó ti káwọn sàbẹ lẹ́kọ̀ọ́ yìí ìkànnì àwọn sọ̀habiyat lóbìnrin yẹn ó mú nígbà tó di wípé ọkọ rẹ̀ tó ṣaláìsí tó jáde láyé ọjọ́ ìyá yìí ọjọ́ lára ọba lẹ́mí jẹ́ omi lọ́kàn ṣùgbọ́n wàá rántí pé ìdánilẹ́kọ̀ọ́ ànábì ni pé gbogbo ohun tó bá rí kó ṣẹlẹ̀ sí yín láburú bó ṣe lè wù kó lágbára tó gbólóhùn tí kò jọ jáde lẹ́nu rẹ ni pé inna lillahi wa inna ilayhi wa inna ilayhi raji'un ọlọ́run ba lọ́ba tó ní wá o àtàwa àti ń tà ní ìrẹ́ ọlọ́run ló ní gbogbo wa pátápátá wa inna ilayhi raji'un dájú ṣáká ọ̀dọ̀ Ọlọ́hun Ọba ìní bòṣẹ́rí sí wa ọ̀dọ̀ Ọlọ́hun Ọba ńlá padà sí yóò yá ni yóò pẹ́ ni á fàbọ̀ fọlọ́wọ́n Ọba Allah á sẹ́rí padà lọ sọ́dọ̀ Ọlọ́hun Ọba á padà sínú lẹ̀ níbi tó ṣe pé ibẹ̀ náà ni wọ́n ti ṣe ẹ̀dá ẹnì kọ̀ọ̀kan wa yẹn ni wípé àwọn sòrò ètò jẹ́ ọ̀ranyàn oríṣi mẹ́ta ni asọ́bùrù anil muharramat àwọn tó lọ́wọ́ bá tó ṣe léèwọ̀ ní jíjẹ ní mímu ọtí mímu èèwọ̀ ni sùúrù lónìí ìfaradà lónìí tó fi ní mutí kéèyàn ó ṣe sìnà èèwọ̀ ni àfi kó nífaradà lòfin ní ṣe sìnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ṣe ní èèwọ̀ àwọn tó ṣe lọ́ranyàn dandan àti dákọ̀ ìrun bí yóò bá ní sùúrù ìrun sòrò ó kí ọlọ́run gangan fúnra rẹ̀ ó já mọ̀ pé tó sòrò ó kí ni wa innaha lakabiratun illa ala al-khashi'in ọlọ́run ní ká kírun wákàtí márùn-ún bó sì rọrùn fáwọn kan ọmọ ah, lépọ̀ lára ọ̀gọ̀ọ̀rọ̀ ẹ̀dá wa innaha lakabiratun kéèyàn ò kírun ntọ́lágbára ni odidi iṣẹ́ ni àwọn tọ́lọ̀ ń lè rọ̀ fún àwọn tí a lè rí kí tí ò ní lè fún làwọn tí a bá jẹ́ àwọn tí a jẹ́ olùbẹ̀rù ọlọ́run àwọn tí a ń páyé ọlọ́run àwọn tí tóbi ọlọ́run ọba tó ṣe pé ìmọ̀ ń ké gbáàyà wọn irúfẹ́ àwọn ẹ̀dá báyìí ó ní ìṣe sùúrù lórí irun ó ní kò lè jẹ́ ìṣòro fún ẹlẹ́ẹ̀kẹta ó ní ká ṣe sùúrù lórí àdánwò àjálù tó bá ṣẹlẹ̀ sí ni àríyàn ọ̀yá ni àti anáwó náwó náwó lè lórí má bọ́ọ̀n ọlọ́run fi ń ṣàdánwò ni ọlọ́run ní kọ́ sáà máa bẹ̀ pé ọlọ́run o lọ́ba tó ní àlàáfíà lọ́dọ̀ àmọ́ yujibul mutarra idha da'ahu wa yakshifu su' ọlọ́run ní kọ́ képe torí bí kò sí ẹnì kankan lẹ́yìn ọlọ́run tẹ́ǹtì ara ni tẹ́ǹtọ́ wà nóòdè ẹ̀ǹtọ́ wà nóògbẹ̀kùn tó lè ké sí tó lè dá lóhùn àfọlọ́wọn ọba nìkan ṣoṣo ó nìkan lọ́ba tó ṣe pé ó lè fi àlàáfíà jìrọ àárẹ̀ tí ń bẹ lára ẹni tó ṣe pé ó ń bẹ nóòdè lórí ìdè àbí ń bẹ nídùbúlẹ̀ àìsàn ọlọ́run nìkan lọ́ba tí ó lè túlẹ̀ ẹ̀ǹtọ́ lọ́ba àfẹ́lẹ́ ìṣe àdánwò fún bóyá ọmọ ńlá rẹ̀ ò yá ni abọ́kọ̀ rẹ̀ lára rẹ̀ ò yá ni àbí ìyàwó ńlára rẹ̀ ò yá sùúrù ni kò ṣe ìfaradà ò ní kò ní wàá máa bẹ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kọ́bọ̀ dáwọ́ ibi bẹ́ẹ̀ kọ́bọ̀ dà dúró. lábẹ́ ìnísòro lórí àwọn àjálù lára tá a lè pè ní àjálù ó ní òṣì àìríjẹ òṣì ni àìrímu àìrásọ gidi àìríwọ̀ sára àìrí bàtà rẹ̀ fi sẹ́sẹ̀ àìrí bàtà tó yanjú àìrí fi sórí. So gbogbo eléyìí náà lára òṣì ńlọ́wà wobílẹ̀ àwọn kan ṣe rí wobílẹ̀ tiẹ̀ bó ṣe rí ọ̀rẹ́ níṣòro ṣe farada képe lọ́wọ́n bá subhanahu wa ta'ala kọ́ lọ́wọ́n bá kọ́ gbàdúrà tiẹ̀ náà eléyìí wàá tó ní tọ́ wàá torí ẹ̀ tọ́ wàá lọ pokùnso àbí nítorí ẹ̀ tó wo òkè tó tóbi láàrin ìlú tó wàá lọ jábọ́ láti bẹ̀ àbọ̀ wàá tọ́ bọ ná pé à báyìí yọ̀ọ̀bá tiẹ̀ wàá ṣe gbé òun ó tiẹ̀ gba ọ̀run lọ à kí ni tọ́ ọmọ tó bá nù sáré ẹ̀ ń bá ilé màámà tó para rẹ̀ onítọ̀hún kò lè bá ìyọnu ọlọ́run kò lè bá pàdé o yàtọ̀ sí pé yóò wọ ná tọ́ba lálùkìyàmà bí wọ́n lọ bá dàjẹ́ ni ìwọ tó dàjẹun yóò sì máa bẹ lọ́wọ́ rẹ̀ bákan náà ọ́ máa dàjẹ́ ikùn rí ọ́ máa rẹ́ ṣùgbọ́n kò ní í síkú nínú ná láàyà mo fi àwọ̀ là yáàyà ẹ̀ wọnú ná kò ní í sẹ̀mí tó nítumọ̀ kò ní í sẹ̀mí bí ẹni tí ń sẹ̀mí kò sì ní í kú bí ẹni tó ti kú yẹn ni pé kò ní í jẹ́ ẹni tó lè kú kò sì ní jẹ́ nítorí sẹ pé ọ̀ ń sẹ̀mí láàrin ikú àti sẹ̀mí lónítọ̀hún wà ìnira yóò wà lágbára púpọ̀ yẹn ni pé ṣe sùúrù lórí àìní owó lọ́wọ́ àìríjẹ àìrí ọkọ̀ gidi wọ̀ sẹ́sẹ̀ tó o bá ronú sáwọn ẹ̀dá ó rí pa àwọn kan bẹ tí ń jù ọ lọ àwọn kan bẹ tẹ́ pé bí wọ́n gan bó o ṣe wà àwọn kan tó ń tàn máa káwọn ò tiẹ̀ rí bí wọ́n ṣe rí ebó òrò owó tí èèwọ̀ kọ̀ lọ síbi iṣẹ́ ni ibọ̀ wà lẹ́nu sẹ́kàn àwọn kan ọmọ sílẹ̀ ní sẹ́yìn kan rárá ebi tiẹ̀ ni wípé ó rí jẹ àwọn kan bẹ̀tẹ́ pé wọ́n ló ń jẹ tí wọ́n lè jẹ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà kò sálàáfíà tí wọ́n fi jẹ àwọn kan bẹ̀tẹ́ pé àlàáfíà ń bẹ tí wọ́n lè fi jẹ tí wọ́n wà ló ń jẹ ìyún ṣe sùúrù ni lójúṣe náà wọ́n bá fi pa á láṣẹ pé nípa ń tọ́jẹ́ máa láàmà rí ayé àwọn tí wọ́n ń bẹ lábẹ́ wa ni ká máa yẹ̀ wò mọ̀mọ́ wọ àwọn tó ṣe pé wọ́n ń bẹ lókè rẹ̀ tó bá tí wọ́n ń bẹ lókè òní lè dúpẹ́ òrè fọlọ́ọ̀ba ṣùgbọ́n lábàlá àjọsìn àwọn tí ó jíájú ọ lọ ẹni kọ́ máa wò wọn náà fi lè tún máa gbìyànjú lórí àti ṣe bíi tiwọn lórí àti lé wọn bá bọ́ ọba tiẹ̀ ní jù wọn lọ. nínú ẹ̀ náà bákan náà lára ń ta lè kà fún mùsíbà ọlọ́run ò mọ̀jẹ̀ àrídàdúró lẹ́nu iṣẹ́ o ẹni tí a bá dá dúró lẹ́nu iṣẹ́ àjálù lélẹ́yìí náà mùsíbà òun lélẹ́yìí náà ṣùgbọ́n sòórò oníkẹ́dà òní á padà mú àwọn àáyà wá lórí àwọn tí à ń kà sílẹ̀ yìí baba ibnu taymiya kọlọ̀nkọba ní kẹ́ baba wọn ni asọ́bùrù alàlùmọ̀sọ́ ibi wájibọ̀n bìtìfákì àìmàtìdín ìníṣòro ìṣẹ́faradà ìní àtẹ̀mọ́ra lórí àwọn àjálù lórí àwọn àdánwò èyí tó bá ṣẹlẹ̀ sí ni lónìí rànran kéèyàn ṣe sùúrù lórí ẹ̀ dandan ni o ẹnu àwọn àfáàgbààgbà ayé ẹnu wọn kò lórí eléyìí kódà wàhálà húwà lẹ́dí já àti nùsọ́sọ́ bil hathi alayhi eléyìí gangan lọ́pọ̀lọpọ̀ wọn àwọn àyà tó wá nínú alukur'an nínú hadith lórí eléyìí gangan ńlọ dálé lórí tí wọ́n fi ń gbà wá níyànjú tí wọ́n fi ń ṣe wá lójú kòkòrò lórí àti ṣe ìfaradà lórí àti ní ìtẹ̀mọ́ra fẹ́ntìrì eléyìí tí ọba ṣẹlẹ̀ sí kódà wọ́n wọ́n mọ̀rọ́ ní nàdí tìlák tí wọ́n máa ń sọ nípa ìnísòro ìṣèfaradà eléyìí gangan ìní máa ń lọ sẹ́rí bá mọ́tòrí pé òòrì jẹ òòrì mu òòlówó lọ́wọ́ òòrì jẹ òòwà nípò tó dáa mọ́tòrí ẹ̀ kọ́ lọ ṣe oògùn owó mọ́tòrí ẹ̀ kó mú kan náà ọmọ rẹ pé ìyẹn kú tọmọ o ti bímọ bíi mẹ́rin ọwọ́ mú kan nínú wọn ọlọ́gbígba ọṣẹ ọlọ́gbélé lórí a ọlọ́run ó ọ́ léèrè nípa eléyìí tó bá gbìn dàdùkẹ́ àmọ́ abóò tiẹ̀ lo ọmọ ara rẹ ńlọ lò egbò àdá àjẹná yẹn ni pé gbogbo gbà èsì ọ̀sán máa ọ́ ni torí kíni kó lè bá lówó lọ́wọ́ yìí náà ẹ̀dàkùn ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run bàtà án la abódìdí ìyá tó da ẹ̀jẹ̀ sí ọ lójú ìyá rẹ lọ wá gbégbá ọṣẹ ògbélé lórí gbàtọ́ wàá parí ẹ̀ ọ wá kọ́ chọ́ọ̀chì wàá kọ́ mọ́ṣáláṣí pé ló ìyá rẹ o yàtọ̀ sí pé wọ́n gan ló ṣe kú pa yàtọ̀ sí pé wọ́n gangan ló gbégbá ọṣẹ ló gbélé lórí ẹ̀jẹ̀ á ṣe sùúrù ẹ̀jẹ̀ á ní faradà mélòó ńlẹ̀ ayé yìí ntí ó tán onílé ayé yìí gbogbo ntí mbẹ́nu ẹ̀ náà pátápátá ohun tí ó padà tán ni wàá má fi ntí máa tán má fi bèè tí ò ní tán láéláé má fi bàjẹ́ bí ẹ̀ ń sẹ́lẹ̀ òkò jìyà tó nílé ayé yìí yọ sáàpù ńjọ́ kan wọ́n bá ti jẹ́ pé orin dá tó o ṣẹ̀sìn tó dá tó o wùwà tó dá nínú kẹ́ ńlọbọ́ tó bá ti ń jáde láyé má torí lówó lọ́wọ́ má lọ kọ̀míìtì súsáìdì para rẹ má pokùnso ẹ̀jẹ̀ á ṣe ẹ̀jẹ̀ á ìfaradà eléyìí jẹ́ abala alákọ̀ọ́kọ́ nínú sùúrù eléyìí ó dandan fẹ́ dá láti ṣe ẹlẹ́ẹ̀kejì wọn lè tó ṣe pé sọ́bùrù mustahabun wọ́n fẹ́ fún wa láti ṣe ìfaradà ni tàbá ń sọ nípa sọ́bùrù mustahabun oníkéyìn ó ṣe sùúrù lórí àwọn kan pé makirohati ni nínú ẹ̀sìn wọn àfẹ́ ká dédìí rẹ̀ tó kọ́ wa má dédìí rẹ̀ mustahabu ni ṣùgbọ́n bọ́ bá dédìí rẹ̀ náà ó ṣe é sì kẹ́dà kọ́ má jìyà lé lórí o ṣùgbọ́n kó jìnnà sí kó lè bàjẹ́ wípé yọ gbàládá lè lórí nínú àwọn àpẹẹrẹ èyí tí ń bẹ fún eléyìí ó ní bí ká ṣe náfìlà lẹ́yìn àwọn ìrun èyí tó jẹ́ ọ̀ranyàn mustahabu ni kálíbà kún lẹ́sàn ṣe sùúrù lórí àtìgbàrò àwẹ̀ báwọn bóyá àwẹ̀ monday àbí thursday àbáwẹ̀ ọjọ́ kẹtàlá ìkẹrìnlá kẹẹ̀ẹ́dógún nínú àwọn oṣù ojú ọ̀run gbìyànjú láti ṣe lẹ́yìn àṣe sùúrù lórí ebi tí ó pa ọ́ mustahabu ò ní sùúrù tó bá ṣe níbẹ̀ ńlọ́jẹ́ àwọn sùúrù kan bẹ tó ṣe wípé èèwọ̀ ni ṣẹ̀ríà Islam kò fẹ́ kéèyàn ó ṣe sùúrù lórí irúfẹ́ irúsì síbẹ̀ nínú ẹ̀ bí kò ṣe wípé ibi ń pa ọ́ òòrìn tó jẹ òòrìn tó mu abóòtí ẹ̀rín tó jẹ òòrìn tó mu ọwá ló ṣe sùúrù òní jẹ òní mu tí kò fi adé bá ọ a ìbálẹ́jọ́ òbí lélẹ́yìí ọ̀jẹ̀ fẹ́ dà níwájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ǹdẹ̀ àdùkìyàmà tàbí kéèyàn ó ṣe sùúrù lórí tó lè kó ìparun báyàn ó ṣe sùúrù ó ṣe farada ẹbẹ́ ni kó kúkọ́ lọ ni a sùúrù ń bẹ́ẹ̀ èèwọ̀ ni o má ṣe sùúrù bá ń wo bí kèfèrí ó ń lé ọ bọ̀ wọ́n fẹ́ pa ọ́ ọ wá ló ṣe sùúrù má ṣe sùúrù ẹ ti ẹ̀jọ́ fẹ́ kẹsẹ̀ nàjú ná tó bá borí rẹ̀ ń gbà náà a jẹ́ pé anta shahid wa huwa finnar lára náà bákan náà ó ní kéèyàn ó ṣe sùúrù lórí ìyàwó rẹ̀ tí ń ṣe sìnà ìyàwó rẹ̀ tí ń ṣàgbèrè tí ń mugbó káàkiri sùúrù báwọn èèwọ̀ nínú ṣẹ̀ríà Islam wọn fẹ́ kéèyàn ó àwọn sùúrù kan bẹ tó ṣe pé mẹkìrò ni nínú ṣẹ̀ríà wọ́n kọ kéèyàn ó ṣe ni ṣùgbọ́n béèyàn bá ṣe kò lẹ́sẹ̀ nínú oníkéèyàn ó ṣe sùúrù lórí àti ṣe kéèyàn má ṣe sùúrù kọ́ wa lọ ṣe ní tíṣẹ̀ríà tọkọ̀ fún yàn kéèyàn ó ṣe kọ́ wa lọ ṣe so àìṣe sùúrù ń bẹ̀rùn tọ́ba lè ṣe sùúrù tí ò dédi rẹ̀ èèyàn ni mustahabu ṣùgbọ́n àìwá ṣe sùúrù mọ̀kìrò òun là ìṣe sùúrù ń bẹ ẹlẹ́ẹ̀karùn-ún onísọ́bùrù mùbáà òní kéèyàn ó ṣe àfaradà léyìí tó ṣe pé wọ́n fẹ́ fún yàn láti ṣe ni bí kéèyàn ó ṣe sùúrù lórí àìjẹ lódiwọ̀n àsìkò tó ṣe wípé kò fi ní kó ìnira báyàn kéèyàn ò ní faradà gẹ́gẹ́ bá a ṣe kà á sílẹ̀ látàárọ̀ àwọn ẹ̀san tó pọ̀ ńlẹ̀bọ́ lẹ̀dọ́ bá pàdé lórí eléyìí níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala nínú aya al ọlọ́run ní innama yuwaffa as-sabiruna ajrahum bighairi hisab gbogbo ẹni tó bá jẹ́ onísùúrù onífaradà alátẹ̀mọ́ra ọlọ́run ní ẹ̀san sùúrù tí a ń ṣeun ẹ̀san tó kún kẹ́kẹ́kẹ́ ńlọrun ọlọ́run bá ńlọrun ọ̀sán fún wọn kódà ẹ̀san yóò sàmà san ó lẹ́san léyìí tó ṣe pé kò ní ní gbèdéke gbogbo òjọsìn pátá téèyàn bá ṣe fọlọ́run ọba ó ti níye ládá téèyàn ó gbà lórí rẹ̀ ṣùgbọ́n lórí ìṣèfaradà lórí sùúrù ọlọ́run ọ̀sán sànyàn lẹ́san lọ́ni tínú ọlọ́run ọba tàn án lá tínú ọlọ́run ọba tí ó fi yọ sí ẹ̀dá lórí rẹ̀ ìdínú tó fi jẹ́ wípé àwẹ̀ Ramadan ẹ̀san tí yìí ó rí lórí rẹ̀ tàbí lórí àwẹ̀ kò ní iye pèdéke látàrí pé sùúrù lẹ̀dá ní tó fi lè ń gbà àwẹ̀ nínú hadith al-Qudusi kullu amali ibn adam lahu gbogbo sẹ́tọ̀mọ́ níbi adam bá ṣe tiẹ̀ ní o afawẹ́ nìkan fa innahu li wa ana ajzi bi èmi mọ́ làwẹ̀ fúnra mi ní sísan ẹni tó bá gbàwẹ̀ lẹ́san lórí àwẹ̀ rẹ̀ tí ó kí ni tọ́fà ni pé aláwẹ̀ sùúrù òní yóò ṣe ìfaradà òní yóò ní ní òfin nílé jẹ níkọ̀kọ̀ ní ó fi bẹ̀rù ọlọ́wọ́n ba tí ó fi sàtẹ̀mára tí ó fi gba àwẹ̀ náà dópin. nínú àwọn àyà èyí tó tún wá onípe ọlọ́wọ́n ba subhanahu wa ta'ala ó ń fún ẹni tí bá ń gbá ẹni tí bá ń ṣe sùúrù ọlọ́wọ́n bá ń fún ní èrò òdùnnú pé ẹ̀san tó tóbi yóò máa jẹ́ ti onítọ̀hún nínú suratul alladhina idha asabathum musiba qalu inna lillahi wa inna ilayhi raji'un ulaika alayhim salawatun min rabbihim wa rahma wa ulaika humul muhtadun ọlọ́run láwọn tí wọ́n bá jẹ́ onífaradà ẹ̀dá àwọn tí wọ́n jẹ́ oníṣòro ẹ̀dá ẹ fún wọn nírò dùnú àwọn wá ní àwọn tí wọ́n jẹ́ onífaradà alladhina idha asabathum musiba ńlá wọn tó ṣe pé bí àjálù kan àdánwò kan àbómi tó bá dé bá wọn tó bá ṣẹlẹ̀ sí wọn wọn ní wí ní tí ọ̀dà wọn ó ṣe farada kọ́ọ̀lù inna lillah wọn ní tó gbogbo wa pátápátá àtàwọn àti ń ta ni ọlọ́run lọ́mọ ni wá wa inna ilayhi raji'un ọ̀dọ̀ lọ́wọ́n ba ní gbogbo wa pátápátá ńlá ṣẹ̀rí padà sí ẹni tí àjálù tọ́ba dé bá tó wí eléyìí jáde lẹ́nu ulaika alayhim salawatu min rabbihim irúfẹ́ àwọn báyẹn ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run ba yóò máa jẹ́ tiwọn ìkẹ́ ọlọ́run àánú rẹ̀ yóò máa bá wọn wà wò láìka wọn mọ̀lẹ́ mọ̀fútàdọ́n irúfẹ́ àwọn báyìí làwọn tó ṣe wípé wọ́n jẹ́ ní tó ṣe pé wọ́n mọ̀nà. lára ọlá àjùlọ tí ń bẹ fún sùúrù ni wípé ma'iyatullahi al-khassa lis-sabirin ọlọ́run bá subhanahu wa ta'ala yóò máa bẹ pẹ̀lú àwọn onísùúrù àwọn tí wọ́n bá jẹ́ onífaradà yóò máa bẹ pẹ̀lú wọn ìtumọ̀ eléyìí ni pé yóò máa dáàbò rẹ̀ bò wọ́n yóò máa fìṣọ́ rẹ̀ yóò fi máa ṣọ́ wọn ìrà ò ní aburú kan ò ní wọ́n ṣe nínú ayé alukur'an wasbiru ẹ ṣe farada ẹ ní sùúrù ẹ látẹ̀mẹ́ra innallaha ma'a sabirin dájúdájú ọlọ́wọ́n bá ọ́n bẹ pẹ̀lú gbogbo ẹ̀dá tó bá jẹ́ onísùúrù láàyè mi wallahu yuhibbu sabirin ọlọ́run ló nífẹ̀ẹ́ sí gbogbo ẹ̀dá tó bá máa ń ṣe sùúrù tó bá máa ń ṣe àtẹ̀mọ́ra lára ọlá tó tó títóbi ti ń bẹ fún sùúrù tó lè má sí fáwọn ìjọsìn míì ó ní pé anna sọ́bọ̀rọ̀ khayrun li ashabi kéèyàn ó jẹ́ onífaradà kéèyàn ó ṣe sùúrù a ó mà lórí pọ̀ o fẹ́ntọ́ bá lè ṣe sùúrù o nínú ayé alukur'an ọlọ́ni wala in sabartum tẹ́ ẹ bá lè ṣe sùúrù tẹ́ ẹ lè ṣe ìfaradà lahuwa khayrun lissabirin iṣẹ́ faradà yìí a ó mà lórí pọ̀ o fáwọn tí wọn bá jẹ́ onísùúrù ẹ̀dá ìdí ni tí òjíṣẹ́ náà bá sallallahu khayran wa awsa'a mina sọ́bùrì ọlọ́run bò tí ì sọ̀rọ̀ kan fẹ́ dàrí torí tí ó wà lọ́lá tí ó gbọ̀ngbọ́n tí ó gbà yìí pọ̀ àbí kọ́lọ́run bá kó ṣèyàn ní onísùúrù ẹ̀dá abiláwọn bá subhanahu wa ta'ala ọlọ́run ṣe wá lẹ́yìn tí ó ní ìfaradà lẹ́yìn tí ó ní sùúrù lórí àtẹ̀tẹ̀lé àṣẹ̀rí ọlọ́run láti dènà sí ìtìdọ̀lọ́wọ́ àti ọ̀fẹ́ anallahu ta'ala awjaba lahum al-jazaa bi ahsani a'malihim gbogbo ẹni tó bá jẹ́ oníṣòro ẹ̀dá pátápátá tọ́lọ́mbà fẹ́ san wọ́n lẹ́san ẹ̀san wọn yóò kún kẹ́kẹ́ ẹ̀san wọn yóò pọ̀ yóò tóbi ju ìwọ̀nba sòrò ètí à ń ṣe lọ nínú ayé alukur'an ọlọ́ni wàlá nàjìsí yánà lẹ́dínà sọ́bàrò ajrahum bí ahsani ma kanu ya'malun ọlọ́ni gbogbo àwọn tí wọ́n bá jẹ́ oníṣòro tí wọ́n jẹ́ onífaradà ẹ̀dá bó wọn bá san wọ́n lẹ́san ẹ̀san tó wọ́n san wọ́n yóò máa dára púpọ̀ yóò kún kẹ́kẹ́ púpọ̀ ju ti àrò pé àwọn ṣe ní sùúrù lọ yẹn ni wípé àbùkátà sí sùúrù ẹ̀san tí ń bẹ níbi sùúrù òun náà ni ètí àti gbọ́ yìí kọ́nà ọba kó ṣe ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn tó ṣe wípé yóò lè máa ṣe sùúrù lọ́dọ̀ àwọn ààyè tí àtúnbùkátà sí láti tún máa ṣe sùúrù ó nígbà tí oore tó bá ṣẹlẹ̀ sẹ́dàá tọ́lọ́mbà kọ̀ di mímọ̀ àṣẹṣe ọ tó ń rí jẹ tó ń rí mu o bùkátà sí kó o ṣe sùúrù kí ayọ̀ àbí ìdùnnú kọ́mọ̀ bá gbé kọlu okọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bí yóò bá a ṣe sùúrù sùúrù tá a máa ń ṣe ó tún láwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ níbi ìfaradà ni pé àyàkóna sọ́bùrù fi awọlẹ̀ ọ̀dọ́ fèlmọ̀síba tó bá fẹ́ gba ẹ̀san tó kún lórí pé o ṣe sùúrù o ṣe faradà jọjẹ́ wípé sùúrù tó ṣeun ìfaradà tó ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní yàjóyàjó ń lọ ṣe ìfaradà náà sí nínú hadith asọ́bùrù ẹ̀ńdà sọ́dùmọ̀tì òòlà sùúrù téèyàn ó san téèyàn ó ṣe tọ́nà ọba tí ó sàn ẹlẹ́sàn lé lórí ó láti jẹ́ pé sùúrù èèyàn ṣe nígbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ṣẹ̀dá ní yàjó yàjó ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹ̀kọ́ èyí al-istirja'u inda al-musiba jẹ́ntẹ́ tí ó ṣe inna lillahi wa inna ilayhi raji'un nígbà tí àdánwò tó bá ṣẹlẹ̀ sí ọ tún wá fi àdúrà míì tún wá fi kún lẹ́yìn nínú aya al-Qur'an ọlọ́ni alladhina idha asabathum musiba àwọn tó ṣe pé bí àdánwò kan àbómi tó bá ṣẹlẹ̀ sí wọn wọn ò ní wí tí ọ̀dà ṣùgbọ́n dípò rẹ̀ wọn ò ní ọlọ́run ló wá ọ̀dọ̀ ọlọ́run ò ní á sì fàbọ̀ sí nínú hadith ìgbà tí Abu Salama tó jáde láyé Ummu Salama ọwọ́ abúgbòlò ń tán níbi kọ́ wa pé inna lillahi wa inna ilayhi raji'un ó tún wá ṣe àdúrà wípé Allahumma akhlif li fi musibati Allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha ìrọ̀lọ́wọ́ bá o àdánwò ti dé o mùsíbà ti ṣẹlẹ̀ o ọlọ́run o wàá là mí wàá gbà mí níbi àdánwò ètò ṣẹlẹ̀ sí mi yìí wàá fi rọ́pò fún mi ọrẹ tí máa ń mú ìgbàgbé bẹ́ẹ̀ dá lórí àjálù tó bá ṣẹlẹ̀ sí ọlọ́run wá ṣoore náà wàá ṣe fún mi. Umu Salama ó wí gbóná méjèèjì yìí nígbà tí ọkọ rẹ̀ tí ó ṣe aláìsí tán lẹ́yìn náà ó tún á ń bẹ àìlè rẹ̀ pé sí ọkọ kan sì ń bẹ láyé sí ọkùnrin kan sì ń bẹ láyé tó lè dáa ní sùúrù níwà nífaradà bíi Abu Salama só sì ń bẹ bí ṣùgbọ́n látàrí pé ó tẹ̀lé àwọn ẹ̀kọ́ ètò rí lára Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó lóore jù nínú ẹ̀dá pátápátá lọ́lọ́wọ́ bá wá fi rọ́pò ọkọ rẹ̀ ètò jáde láyé fún un ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ẹ̀kọ́ tó yẹ kó wà lára wa yẹn tá a bá fẹ́ ṣe sùúrù kálíbà ní ẹ̀san ètí òkun kẹ́kẹ́ sukun al-jawarih wal-lisan inda huluth al-musiba bó gbàtàdánwò tó bá ṣẹlẹ̀ má fara má bara jẹ́ oríkèé ara rẹ jọ wà ní farabalẹ̀ ẹnu rẹ sọ àgádágò sídò sí mọ̀wé tí ọ̀dà pé a ọlọ́run ò ṣe dá o a ọmọ ẹ̀ka mo ní ọmọ náà ló tún wá gbà a a a a àṣọ oníkànnú àṣọ ọlọ́run àbúṣọ àṣọ ọba tí ò tiẹ̀ a a so irú gbólóhùn báyìí kò dáa tíyẹn bá fẹ́ gba ẹ̀san lórí sùúrù etí èèyàn ṣe abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala an yulimana rushdana wa an yuwaffiqana lima yuhibbu wa yarda wọ́n yẹ jàálà ní mina sọ̀bìrín mina sọ̀bìrín ala ta'ati amri subhanahu wa ta'ala wọ́n yẹ jàálà ní mina sọ̀bìrín an muharramati subhanahu wa ta'ala wọ́n yẹ jàálà ní mina sọ̀bìrín indal masayib wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa ashabihi ajma'in.